ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عباد الله gẹ́gẹ́ bí àlàyé tá ń bá lọ nípa ẹ̀ṣẹ̀ àti bó ti ṣe jẹ́ ọ̀ràn yẹn lórí mùsùlùmí kẹ́kọ̀ọ́ jìnnà sí ẹ̀ṣẹ̀ ọwọ́ alátọ́dọ̀ abdullah ibn mas'ud radiyallahu anhu ó ní inni la ahsabu inni la ahsabu ar-rajula yunassa al-'ilma kana ya'lamuhu lil khati'ati ya'maluha. onímọ̀ nri rí ike èèyàn wọn máa mú gbàgbé ìmà eléyìí tó ti mà tẹ́lẹ̀ nítorí àwọn ẹ̀ṣẹ̀ kan eléyìí tó ṣe pé èèyàn ń tẹ̀ ètò túmọ̀ sí pé gbogbo béèyàn bá ti ṣe ní ìmà tó téèyàn bá jìnnà sí ẹ̀ṣẹ̀ òun fúnra rẹ̀ ìní ń sánà àti gbàgbé ìmà rẹ̀ fúnra rẹ̀ kò ní kápẹ́ wa tó ṣe wàhálà láti wá ìmà lẹ́yìn ìgbà tí olúwa ẹlẹ́dàá wa rẹ̀ pẹ̀lú ìwọ fúnra ara rẹ náà lọ́ọ́ máa ṣe tánàdí ara rẹ tó fi jẹ́ pé n tó ti mà tẹ́lẹ̀ ọ padà jẹni tí ọ màmá látàrí pàǹtẹ̀ àjìnà táwọn àwà burúkú àwọn àwà ọ ọ̀nà máa ń máyà níta ti mà dáadáa lẹ́nu ti ń jó berebere lórí ẹ̀ yọ padà di tí wa yọ padà di nfin lórí tá sọ dáadáa má ẹ̀rí ó máa di tó fún ó ní jọjú kan kankan nínú nǹkan táwọn èèyàn máa ń ṣe nínú gbèsè ayé tí wọ́n máa rí ṣe ní rọrùn àfi kí wọ́n bá pé gbogbo ẹ ti le gbogbo lẹ̀kùn tó ṣe é pé tọ́mọ èèyàn bá ti kàn táì kàn yọ rẹ ní sílẹ̀kùn fún tí wọ́n bá kàn gbàǹgbàǹ lórí ike wọn tilẹ̀kùn yìí kò ní sí fún ọ ẹni tí wọ́n bá ti ń sẹ̀sẹ̀ ilé lẹ ó máa ń ṣẹlẹ̀ sí ọkàn wọn ara wọn gan alára ó padà di ń tọ́ lẹ èèyàn ò ní máa dẹ́ṣẹ̀ kó wá láǹfààní láti lè máa jọ́sìn fún Allah Rabbul Alamin gẹ́gẹ́ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ wàá rí i pé ìjàmbá ọ̀ máa ṣe ọ́ nípa pé ò ní rí ìjọ́sìn ṣe gẹ́gẹ́ bó ti ṣe yẹ bákan náà ẹni tí bá ti ń dẹ́ṣẹ̀ àlùbáríkà eléyìí ti máa bẹ lára ọjọ́ ayé lára gbèsè ayé yọ parẹ́ mọ́ wọ lára gbèsè ayé rẹ̀ ò ní ní àlùbáríkà. oore ìbùkún kò sí nínú ìgbésí ayé rẹ bẹ́ẹ̀ ni ẹni tí bá ti ń dẹ́ṣẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ọpọlọ wọn máa ń bàjẹ́ ọpọlọ wọn kì í wà dáadáa nítorí pé ìmọ́lẹ̀ kan wà tó máa ń bẹ nínú ọpọlọ ẹni máa pa ìmọ́lẹ̀ yìí tí máa fi kó ráúráú òun náà ní àwọn ẹ̀ṣẹ̀ ó di ọwọ rẹ kọjá ẹni tí ó dènà sẹ́ṣẹ̀ nítorí kí ìmọ́lẹ̀ ọpọlọ rẹ kó má bàa kú gbogbo ẹni tí bá ti ń ònkankan fúnra ara rẹ̀ òun náà ni ó gbé lọ́dáwọlé nǹkan tí ó jẹ́ kí àwọn àdẹ́ra eléyìí tí Allahu azza wa jal tó ṣe fún kókó ra eléyìí tí ó mú kí àwọn nǹkan àbànújẹ́ ìyà kó sọ̀kalẹ̀ sí agboolé rẹ̀ ta ló fà ìwọ náà lọ fà èèyàn ò ní jẹ́ni tí ń jìnnà fún Allah àfi látàrí ní gbogbo ìgbà tí ẹ̀ṣẹ̀ téèyàn ń ṣẹ̀ tó bá ti jẹ́ ẹ̀ṣẹ̀ tó tóbi gan bẹ́ẹ̀ ni àwọn àjọsìn téèyàn máa jìnnà sí tí ò ní máa kópa ń bẹ̀ àwọn náà jáwọn èyí tó tóbi gan bẹ́ṣẹ̀ bá ti ṣe tóbi bẹ́ẹ̀ ni gbé ní jìnnà sáwọn àjọsìn tó tóbi ó di ọwọ́ wa ká gbìyànjú láti rí pé a jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wọn ní gbogbo béèyàn bá ti ṣe gbìyànjú láti máa tẹ̀lé ti Allah ní ojú méjèèjì bẹ́ẹ̀ náà ni èèyàn máa jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ àti àwọn àwà burúkú àwọn àwà rádaràda béèyàn bá wá jẹ́ ike ẹ̀ṣẹ̀ lèèyàn ń gbìyànjú láti máa sẹ́ńtì ẹ̀ àwọn àwà burúkú àti rádaràda òun náà ní máa rọ́ọ̀lù bẹ́ẹ̀ lẹ́rìí sí onítàn tó ń jìnnà sí àwọn ìńtà àti ti Allah gbogbo ìgbà bá jẹ́ ẹni tó ṣe é gbé títẹ̀lé máa ẹ̀rí pé agbẹ́dọ̀ ọmọ jẹ́ díẹ̀ yọ ọmọ ga púpọ̀ tí yẹn bá ti jẹ́ ẹni tó jẹ́ pé ẹsẹ̀ ni wọ́n máa ń tẹ̀ lọ́pọ̀lọpọ̀ àbùkù àti títẹ́ yọ ọmọ pọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ̀rí nínú gbèsè ayé wa ó yẹ kí gbogbo wa ká tètè gbìyànjú ronú pìwàdà ká túbà lọ sọ́dọ̀ Allah nítorí pé ká túbà yẹn ibẹ̀ lórí ilé wà fún wa àmà bóyá lè ọ̀la ó lè má mọ̀ bá wa láyé onítàrí yìí òun náà lọ dájú fún wa ẹni tó bá ti lo òní rẹ̀ láti fi túbá lọ sọ́dọ̀ Allah òní fi ọlá rẹ̀ kó fi kábàámà ní ìgbà tí ikú tó bá mú lọ lójijì ẹni tó kọ̀ láti fòní rẹ̀ túbá nítorí dájú òun náà ni pé yóò fi ọlá rẹ̀ yóò fi kábàámà tètè túbá tọrọ àforíjì lọ́dọ̀ Allahu azza wa jalla àkọ́kọ́ gbèsè tí olóríire ó sì gbé ọba fẹ́ túbá lọ sọ́dọ̀ Allah òun náà ni kó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún Allahu Rabbul Alamin Olúwa Ẹlẹ́dàá wa onìkan náà ló jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yìí fún wọn ọbẹ ọkọ kó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ìmáàmù kan àbí kó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún olùmẹ̀sìn kan rárá Olúwa Ẹlẹ́dàá wa ló ṣẹ̀ òun náà ló jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún gbogbo ẹni tí kò ti ní lára láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún Allah àti tọrọ àforíjì tí ó bá wọn ó máa ń rọrùn pípọ̀ ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti rí ìṣòro nínú pípọ̀ wọn jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún Allahu Rabbul Alamin kì í rọrùn fún wọn láti túbá lọ sọ́dọ̀ Allahu Rabbul Alamin ọ̀pọ̀lọpọ̀ èèyàn lójú ayé ẹni Allahu ni wọn èèyàn dáadáa ni wọn ẹni tó jẹ́ tí ń ṣe dáadáa ẹni tó ẹlẹ́sìn òun náà ni wọn ní gbangba ṣùgbọ́n nígbà tó bá fún wọn kóra wọn ọ̀tá Allah ni wọn ọ̀tá rẹ̀ ẹni tó ṣe pé kì í ṣe tiẹ̀ ò ní wọn nígbà tó bá fún wọn kóra wọn báyìí ni Bilal ibn Sa'ad rahimahullah bẹ́ẹ̀ ló ti ṣe sọ ọ ní la takun waliyallahi fil alaniya wa aduwwahu fis wọ́n ti jẹ́ ẹni tí wọ́n jẹ́ ní gbangba lójú àwọn èèyàn kọ́ ọ̀tá rẹ̀ ní ìgbà tó bá dé ìkọ̀kọ̀ sẹ́nìkan ò ti rí ọ bí ẹni tó ṣe pé bóun ti ń ṣe lójú àwọn èèyàn bí ẹni ọlọ́hùn ni ọ tó bá kọ ọkùnrin rẹ yọ hàn dájú náà pé ó kì í ṣe ẹni àṣetán ẹni ọlọ́hùn ni ọ ẹjẹ́ já tètè túbá kọjọ́ tó lọ mọ́ wa lọ́wọ́ tí ọ wá di ikọ̀ fẹ́ túbá ó lè túbá mọ́ ó tiẹ̀ máa ń tí wọ́n ń pè ń túbá mọ́ à ń bọ̀ tìbọ̀sí kó lè ṣe ó ti dáàmà lónìí kó tó dọ̀la tó ní dáàmà ọjọ́ tètè túbá Allahu azza wa jalla yóò gba títúbà rẹ̀ tó o bá fi lè túbá wa huwa alladhi yaqbalu at-tawbata 'an wa ya'fu 'an as wa ya'lamu ma taf'alun ọlọ́ba tí máa gba tútúbá lọ́dọ̀ àwọn ẹrú rẹ̀ ó sì máa ń sàmójúkúrò lórí àwọn aburú àti àìdá eléyìí tí wọ́n bá ń ṣe ó sì máa ń tí wọ́n ń ṣe dáadáa torí rẹ̀ tètè túbà torí pé Allah ó máa ń gba túbà àwọn ẹrú rẹ̀ bákan náà tètè túbà lónìí wọ́n wò pé ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ti pọ̀ jù ọkànkà ọgẹlẹ̀mà ó lé kẹńkà irú adúrú àwọn ẹ̀ṣẹ̀ yìí lèyìn ọmọ wa túbà lórí ẹ̀ tolúwa forí jiyàn qul ya ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah inna Allaha yaghfiru dhunuba jami'a innahu huwal ghafurur rahim sọ fún wa pé ẹ̀yin ẹrú Allah ẹ̀yin tó ti pé ẹ ti gun kiri kọjá ewé ẹ ti tayọ inú àlà lórí ọ̀rọ̀ ara yín ẹ má sọ̀rọ̀ ìpinnu níbi ìkẹ́ Allah torí pé Allah yaghfiru dhunuba jami'a gbogbo ẹ̀ṣẹ̀ pátá ló máa ń ṣàforíjì rẹ̀ fún yà innahu huwal ghafurur rahim dájú ọ̀làlá foríjì jẹ́pẹ́ tó bá forí jini tán a tún máa kẹ́ni kí ló ń dúró dè tó fi ti tù bá kí ló ń dúró dè tó ti tó ti fi ìrònú pìwàdà kó tọrọ àforíjì lọ́dọ̀ Allah kó jáwọ́ nídìí àwọn ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ nítorí kó má bàa wá padà dẹni tó ṣe é pé àsìkò tó kábàámọ̀ sí kò ní wúlò nínú hadith al-qudsi olùwà ẹlẹ́dàá wa ni yabna adam law ataytani لأتيتك بقرابها مغفرة إلى مع النبي آدم تبا بامي ولن تفت تقوت بي لدي سفت تقوت نيسة تسوى بامي ثم أتيتني ثم لقيتني لا تشرك بي شيئا طوى بامي لن تكفين سمي الله لا أتيتك بقرابها مغفرة مغفرة فهم أبو ولن تقوت tóbi ilẹ̀ ti ṣe pọ̀ tó yẹn ní àforíjì wọ́n wá bọ pẹ̀lú tó pọ̀ tó bí ilẹ̀ ti ṣe pọ̀ tó yẹn ní àforíjì eléyìí tó máa ṣe tó o bá ti lẹ́bọ lẹ́rù kí ni ń bọ̀ ọ lẹ́rù tó o bá ti mẹ́bọ mẹ́sìn kí ni ń fọ ọ láyà kí ló dé tó ń wò pé wọn ò ní foríjì ọ̀ ṣebí wọn kì í sọ̀ sẹ́bọ̀ dínà sẹ́bọ̀ tó bá ti dínà sẹ́bọ̀ Olúwa ẹlẹ́dàá wa yóò foríjì ọ̀ bákan náà Olúwa ẹlẹ́dàá wa ó fi hàn wá nínú hadithi gẹ́gẹ́ bó ti ti wá lọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní inna allaha yabsutu yadahu bin-nahar liyatuba musi'u al-layl wa yabsutu yadahu bil-layl liyatuba musi'u an-nahar olúwa ẹlẹ́dàá wa a máa tẹ́wọ́ rẹ̀ lọ́sàn kó lè bá a gba tútù bá àwọn ẹni tí wọ́n forú sẹ́ allah a sì máa tẹ́wọ́ rẹ̀ lóru kó lè bá a gba tútù bá àwọn ẹni tí wọ́n fi ọ̀sán wọn fi fẹ́ Allah hatta tatlu ash-shamsu min maghribiha olúwa ẹlẹ́dàá kò ní yé ṣe bẹ́ẹ̀ títí tí ó fi di ọjọ́ tó ṣe pé oòrùn yóò yọ láti fi ti ti máa wọ̀ eléyìí fi hàn wá gbé ó di ọwọ́ wa ká tètè túbà lọ sọ́dọ̀ Allah tó bá jẹ́ pé àbá máa ronú dáadáa ni tá à ronú nípa àwọn èèyàn wa àwọn ẹni tá a wà lọ́jọ́ kan táwọn ti dára lẹ̀ àwọn ẹni tó ṣe é gbé a lè má ríra lọ́jọ́ kan tí wọ́n dẹni tá a ti ṣe àwátì báyìí tá a ṣe àfẹ́kù wọn tá a rí má tó ẹ pé àwa fúnra ara wa la fọwọ́ wa lọ gbé wọn sí tá a bá máa ronú nípa kí ni ṣẹlẹ̀ sáwọn eléyìí nínú sàárè wọn kí ni wọ́n lọ bá pàdé ńbẹ̀ báwo ni ọ̀rọ̀ wọn ti ṣe já sí tí àforíjì ni wọ́n bá pàdé ni àbínú ya Allah ni wọ́n bá wà tó bá jẹ́ pé àbá máa ronú eléyìí ni. ọmọ ènìyàn ọba tọrọ àforíjì púpọ̀ bàbá rántí wípé àwa náà lára oníkálukú wá jókòó ó ń retí tí ẹni níjọ́ tí oníkálukú bá sì dé ẹni tí dáni dúró kan ò sí tó lè lọ lára tó bá jẹ́ pé àbá máa ronú ni tí a wò àwọn èèyàn oníkálukú ọ̀fẹ́ kú nígbà tí anabi muhammed sallallahu alayhi wa sallam tí wọ́n sọ àdéhì fáwọn sọ̀hábà wọn wíkẹ́ man ahabba liqa allah ahabba allah liqa wa man kariha liqa allah kariha allah liqa ẹni tó bá nífẹ̀ẹ́ sáti pàdé allah allah ó nífẹ̀ẹ́ sáti pàdé ẹni bá ti kórìíra àti pàdé allah allah ó kórìíra àti pàdé àwọn sọ̀hábà ni. sékú lẹ̀ ń sọ ni torí kò sẹ́nìkan nínú wa tí ò kórìíra kù anábì ní kìí gbogbo àmì èèyàn gbogbo àmì èèyàn iná ló kórìíra kù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sí tàbí ṣùgbọ́n wípé ikú náà lápadà kú nítorí pé tí bá máa dáyàn dúró tí èèyàn ti kú àbábá wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn anábì Allah gbogbo àwọn anábì yòókù alayhi gbogbo wọn làbá bá láyé ṣùgbọ́n gbà tó ṣe é pé lẹ́yìn yabqa min malikin kalla wala malikin wala nabiyyun ya'ishu da'iman abada ọba kan òṣìṣẹ́ ọmọ abẹ láéláé kọ́dà màláìkà kan òṣìṣẹ́ ọmọ abẹ láéláé ànábì kan òṣìṣẹ́ tí ọmọ sẹ̀mí gbére kése ikú náà ni gbogbo owó kù ìdí nìyí tó fi jẹ́ pé lágbájá ńkọ́ ti kú dóòlà ńkọ́ ti lọ tàmẹ̀dó ńkọ́ ti tẹ́rí gbà ìwọ náà ṣàìmà ọjọ́ tí ẹni ò tí ì pé iná ọlọ́pàá tó ti kù tọ́ba tí wá yé wa báwọn gbogbo onílàákà yìí nínú wa tọ́mọ palẹ̀ má di ọjọ́ ńlá yìí ọjọ́ tó ní símá ọjọ́ tí àkùkọ kọ lẹ́yìn ọmọkùnrin rẹ ọjọ́ tó dìtà gẹ́gẹ́ bí àwọn bàbá rẹ àwọn bàbá bàbá rẹ àwọn bàbá bàbá bàbá bàbá bàbá bàbá rẹ báwọn ti ṣe dìtà tí wọn náà dìtà tó padà dẹni tó ṣe é gbé àfi kí wọ́n máa kọ́ níta kí náà wáyé rí ṣùgbọ́n báyìí kọ́ o ti lọ o ti di tàn gbogbo ẹni tó bá tó ronú nípa eléyìí níbo la nábì wá wà lónìí anábì sallallahu alaihi wasallam ti kú kí ní dùnmá o kí lọ jẹ ha yẹn ńlá ni ajẹ́pọ̀ ọjọ́ là tọ́jọ́ kálukú bá pín ọ̀sẹ́ni tí dáyàn dúró wọn bá ṣàdúrà fún pé kẹ́mi rè ó gùn wọn bá máa ṣàdúrà kẹ́mi rè ó kúrú ọjọ́ kú rẹ̀ náà ló kù má tán rẹ̀ dà akramakumullah lọ́jọ́ kú ìbá ti tó kò sí àdọ́gbọ́n sí actually ìwà kú mo ní mo fẹ́ tọrọ àforíjì lọ́sùn la ni tó má wàá lónìí jọ́ dọ̀tún la wọn gbẹ nìkan láyè irú rẹ̀ rí báwọn ti fẹ́ gbà wọ́n láyè rẹ̀ oníkálukú tí àsìkò rẹ̀ bá ti tó ń lọ náà ni walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha wallahu khabirun bima ta'malun Allah kò ní lọ ẹnìkan lára nígbà tọ́jú ọkù rẹ̀ bá ti pé olúwa máa gbogbo ń tà ń ṣe kò sí nǹkan kan tó pamọ́ sí bí yẹn bá mà gbogbo ń tí mò ń ṣe ọkọ̀ pamọ́ sí Allah kedere ní níwájú Allah gbogbo nílàkẹ́ nítorí pé ntí mo ń ṣe tí ń lè gbé pamọ́ ntí mo ń ṣe tí tí gbogbo ẹ̀ hàn sí Allah ẹ dákun tí mo bá fẹ́ràn ara mi tí ò ti yẹ kí n túbá orí ẹ̀ títí pé ojoojúmọ́ ayé tó bá ti fẹ́ sùn ò ń túbá lórí gbogbo tó fi síwájú torí pé kìí ṣe gbogbo ẹni tó bá sùn ní máa jí padà sáyé ọ̀pọ̀lọpọ̀ láti ojú ọrùn ni ó ti dojú kú tó wá fi sínú iṣẹ́ rẹ̀ wípé kó o tó sùn lójoojúmọ́ àwọn máa ṣàdúà ó sì máa tọrọ àforíjìn kólúwọ́ foríjìn ọ lórí gbogbo ètò ti síwájú àbámà rẹ pọ̀ títí lọ́jọ́ tó o bá kú nítorí pé ọ̀gbàgbé ara rẹ ó ti torí ètò ń jẹ lọ́wọ́ kó ọ̀gbàgbé ìta àjẹ tí kì í tán nítorí pé táyé yìí báyìí kò sí ní ta jẹ́ńbẹ̀ tí ò ní tán tàlùkìyàmà ó ò ní tán bọ́jẹ́ dáadáa ni báwọn tí wọ́n máa bẹ lálùjáná gbére kése kò ní tán bọ́jà aburú ni báwọn ẹni tí wọ́n ní wọ́n máa bẹ nù nágbére kése ọ̀nà ò ní tán abẹ Allah kó ṣe tiwa ní dáadáa ìyẹn àlùjáná eléyìí tí kì í tán aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur الحمد لله الحمد لله الواحد الأحد خالق السماوات والأرض منزل الكتب ومرسل الرسل وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما مزيدا وبعد عباد الله ní ọjọ́ jùmọ̀ tó kọjá a ṣe àlàyé nípa àdádálẹ̀ àti apá kan nínú àwọn aládàádálẹ̀ a fi nípa àdádálẹ̀ àtàwọn ẹni tó ń serú àwọn àdádálẹ̀ yẹn láti fi hàn àwọn ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ẹni tí wọ́n gbọ́ tí wọ́n gbà tí wọ́n gbà anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí wọ́n gbà gbọ́ tí wọ́n ń ṣe Islam tí wọ́n ń ṣe lẹ́sìn kí wọ́n lè bàjẹ́ yìí wọ́n wà lórí àmàdájú àmàyéké nípa ẹ̀sìn wa nítorí pé islam ó nìkan lẹ́sìn ọ̀la ẹ̀sìn tó ti pé téèyàn bá ṣe tó fi kú kúrò láyé ń bí irú wa àwọn náà ni ó ṣoríire inna ad-dina 'inda Allahi al-islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ Allah òun náà ni islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ Allah òun náà ni islam olùwẹ̀lẹ́dàá wa tó sọ láyé bòmíì. أني ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين أني كاني كبات كميسة يدرسي إسلام أو نيجبا لواري يسمى به nínú àwọn ẹni òfò tọba di lọ́la gbẹ̀ndàlùkìyàmà nítorí pé mímà òun lọ́gbọ́dọ̀ síwájú sẹ́ ẹni tí ó mà kò lè ṣiṣẹ́ dọ́gba pẹ̀lú àṣẹ Allah ẹni tí kò bá mà kò lè ṣiṣẹ́ déédéé pẹ̀lú bánàbì sallallahu alayhi wa sallam bó ti ṣe fi yé wa ìdí nì ní ìgbà tí olúwa ẹlẹ́dàá wa tó ń sọ nínú al-Qur'ani alápàlẹ́ tó ní fa'lam annahu la ilaha illallah wastaghfir li máa mà dájú pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allah kó o sì máa tọrọ àforíjì fún ẹ̀ṣẹ̀ rẹ̀ alimami Bukhari rahmatulahi alayhi wọn wòye sí àyà yìí nínú sahih Bukhari wọn ní àrí àti àkọ́kọ́ tó kọ́kọ́ wá nínú àyà yìí ọ̀nà ní fa'lam la ilaha illallah. lọ́mọ àmàdájú wípé kò sí ọba kan tó tọ́ láti fi òdodo jọ́sìn fún àyàfi Allah wastaghfir li dhanbik ẹsẹ̀ kejì ó náà ní máa tọrọ àforíjì fún àwọn ẹ̀ṣẹ̀ rẹ nǹkan àkọ́kọ́ eléyìí olúwa kọ́kọ́ fi pa ànábì sallallahu alaihi wasallam láṣẹ ó náà ní kó wá mà èyí tó má ti wíwá ìmà àjọsìn. wíwá ìmà ọ̀sàgbà sẹ́ wíwá ìmà ọ̀sàgbà wà al-ilmu qabla al-qawli wal-amal ìmà ọlọ́gbọ́dọ̀ síwájú gbogbo ọ̀rọ̀ tá a bá sọ ìmà lọ́gbọ́dọ̀ síwájú gbogbo tí àti ìwà tá a bá fẹ́ ti àbá fẹ́ wù fàgádà á bil-ilmi qabla al-qawli ìwá ìmà lolúwa wá ti síwájú ọ̀rọ̀ ìwọ ìmọ̀ lolúwa wá ti síwájú sẹ́ ò ní àwáwí kankan eléyìí tó fẹ́ sọ wípé ńlọkọdínà rẹ láti tẹ̀sí Islam dọ́gba pẹ̀lú bí Allah ti ṣe fi pa wá láti dédé pẹ̀lú bá nàbì sallallahu alaihi wasallam ti ṣe fi yé wa ò ní àwáwí yẹn má bọ́ ọ sọ pé ìwálé kí ó kò tó nítorí pé ńgbà tó àwálé kí ó àwọn ẹni tó máa ń sàlàyé àlàyé yìí sì wá ń bọ̀ ní gbogbo ọ̀nà kọ́nà tí àlàyé ti lè wá báyàn gbogbo ọ̀nà téèyàn fi ṣàlàyé lónìí àwọn onímọ̀ nípa ẹ̀sìn wọn ń ṣàlàyé ó sì wá ń bọ̀ láì kanlẹ̀kùn lè rẹ wọlé rẹ wá bọ̀ wọ́n fi àwọn àlàyé yìí hàn lọ́nà tó ti pé ò lè ò lè ní àwíjàre kan ò lè ní àwáwí kan níwájú Allah tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmù ọgbọ́n tí olúwa wá sọ ni wama kunna mu'addibin hatta nab'atha rasula àwa kì í díyà di àwọn èèyàn ṣáájú kó tó di pa àrùn àránṣẹ́ àwọn àránṣẹ́ ti tán pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ṣùgbọ́n àtẹ́kùbọ̀ sẹ́tànàbì jẹ́ àwọn olùmọ̀ ọ̀mà jẹ́ àwọn olùmọ̀ ń sàlàyé rẹ̀ yéké àwọn olùmọ̀ ń àfihàn rẹ̀ dọ́gba lọ́nà tó ṣe pé gbogbo ẹni tó lé títí fi gbọ́rọ̀ gbogbo ẹni tó ní làákàyè títí gbàgbọ́ wọ́n ń gbọ́ wọ́n ń gbàgbọ́yé rẹ̀ wọ́n sì ń tẹ̀lé nítorí kò wù àwọn láti sórí ibú kò wù àwọn píkìtì àwọn kọ́ta kò wù àwọn píkìtì àwọn ọgbàjẹ́ abẹ́ Allah ọmọdékì tiwọ́ burú abẹ́ ọmọdékì tiwọ́ ta ọmọdéwà lọ́la gidi ó ń fẹ́ nu aláìmàkán ti fa ìmàkán sẹ̀sẹ̀ tó ṣe wàhálà burúkú láyé yìí báyìí tọ́wọ́ di lọ́la bẹ́ẹ̀ ni àlùkìyàmà tí wọ́n padà lọ sọ́ọ́ sínú náà nínú suratul Ghashiyah Olúwa Ẹlẹ́dàá wa ó ní àmìlẹtùn nasiba ó ròyìn àwọn kèfèrí ó ní láyé ń bí wọ́n sì tẹdọba wọ́n sì tẹdọba wọ́n làágùn dọba ṣùgbọ́n tasla naran hamiya iná ni wọ́n wọ̀ ó bá di dọgbìn dàlùkìyàmà Umar ibn al-Khattab radiyallahu anhu ọkà ayà yìí omijé ń bọ́ lójú ẹ̀ kí láǹfààní gbogbo wàhálà tó ṣe láyé kí láǹfààní gbogbo làálàá rẹ ńgbà bá jẹ́ pé gbogbo ẹ̀ náà inú náà lọ padà parí sí i ìdí nìyí ọ̀ràn yẹn ni lórí gbogbo àwọn tó bá nímà tó bá ní ìmọ̀ òdodo nípa ẹ̀sìn Islam àwọn tó bá nímà nípa òdodo eléyìí tó lù wá fi rán ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí gbogbo àgbáńlá ayé kí gbogbo wọn lè bá a sórí rẹ̀ ọ̀ràn yẹn lọ́jọ́ lórí yín kẹ́ ẹ máa ṣàlàyé òdodo tẹ́ ẹ máa báwọn èèyàn ẹ ṣàlàyé rẹ̀ fún wọn gbogbo bó tilẹ̀ wù kọ́ kàn mọ́ wọn létí tó ẹ sàlàyé rẹ̀ fún wọn gbogbo bó tilẹ̀ wù kó kòrò mọ́ wọn lọ́kàn tó nítorí pé sọ́wà lọ́wọ́ wọn kọ́lẹ̀ ń wá dáadáa sọ́wà lápò wọn kọ́lẹ̀ tẹ́ gbà kí ni dérò ní tí ọba fi ṣe lójú kòkòrò àní sọ́wà lọ́dọ̀ Allah ìníkẹ́ ẹ máa wá ìtọ́wà lọ́dọ̀ Allah ẹni tó bá ti dẹ́ pé lọ́ ń wá sáà òdodo fáwọn èèyàn nítorí pọ̀tẹ́ lódodo gbígbọ́ ni ó tìwájú ẹ̀ pàtó bá gbọ́ nípa òdodo ẹ̀yìn wá gbà náà wọ́n wá bí ọ léèrè ọgbọ́ àbọ̀ gbọ́ rusulan mubashirina wa mundhirin li'alla yakuna lin-nasi 'ala Allahi hujjatun ba'da ar-rusul wa kana Allahu 'azizan hakima olùwàlẹ́dàá wa ọlọ́run àwọn aránṣẹ́ sáyé kí wọ́n máa fún ẹni tó bá tẹ̀lé tiwa ní ròdùnú ẹ wà lẹ́jẹ̀nà kí wọ́n máa fún àwọn ẹni tó bá takò tiwa sọ́kọ́ tiwa kí wọ́n máa kìlọ̀ fún wa iná ń retí yín nítorí kí a má bàa ní àwíjàre kan níwájú Allah tó bá di lọ́la gbẹ̀ndà al-qiyama. فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين ẹni tá a rán àwọn aránṣẹ́ sí olúwa ni mo búra máa bi yín léèrè olúwa tún ni mo búra ẹ̀yin tá a rán wọn sí á bi yín léèrè tó bá di jọ́ gbẹ̀ndà àìgbọ́kùsí àìmábùsí gbogbo ẹni tó bá nímà wọ́n kì í wá ìmọ̀ ẹ̀sìn islam yìí nítorí fáàdì wọ́n kì í wá ìmọ̀ ẹ̀sìn islam yìí nítorí kó lè bá kún ẹnu rẹ pẹ̀lú ọ̀rọ̀ tó ti máa nyíra rẹ sẹ́nu rẹ ọmọ ọ̀hún tẹ̀ rárárárá ìmọ̀ ẹ̀sìn islam yìí àmánà ńlá ni bí olúwa ti ṣe sàánù tiẹ̀ tó nímà olúwa ti ṣe sàánù tiẹ̀ tó mọ̀nà ṣàlàyé fáwọn èèyàn tí ọmọ sàánù àwọn ẹni tí wọ́n mọ̀ káwọn náà àmánà ńlá ni وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه أنا ولد nípa ìgbà tí Allah tó bá àwọn ẹni tá a fún ní tírà àwọn olùmọ̀ tó bá àwọn dámọ́jẹ̀mú ẹ máa ṣàlàyé tírà Allah fáwọn èèyàn ẹ sì ní gbé pamọ́ olúwa ti bá gbogbo olùmọ̀ dámọ́jẹ̀mú bẹ́ẹ̀. ń bọ̀ wá ló gbéra rẹ̀ wọ̀ tó bá di lọ́la gbẹ̀ndàl kìyàmà nígbà tí wọ́n mọ òdodo tó sọ fáwọn èèyàn nígbà tó mojú ọ̀nà mà tọkọ̀ tó gbé pamọ́ tó fi àwọn èèyàn sọ tó fi wẹ́wìí jà tó fi fúnra rẹ níjọ́ gbẹ̀ndàlù kìyàmà ní kò yé mi ọba ti mà kọjá pé sẹ lọ́lọ́kọ́ ọba ti mà kọjá pé mẹ́kò kí ọlọ́lọ́kọ́ mẹ́sìn sí nígbà tó ní sàlàyé òdodo fáwọn èèyàn ọmọ ti kó fún wa nítorí kó lè bàjọ́ nù sí ọ ọmọ nítorí pé ọmọ bàfẹ́ ni wàá rọ́ọ̀kù nípa rẹ̀ ọmọ bí kò bọ́yọ̀ fún wa ó lè bà pé àfa àtàyè ń fẹ́ nìwọ ẹni sọ òdodo fún wa bẹ́ẹ̀ ni ó ti kọ́ òdodo yọ ọ̀hún dáadáa àmọ́ kọ̀ láti sọ fún wa torí kára yọ ọmọ bà sọ lẹ́nu ẹ mà pé bínú ó ní kò sí rí ìbínú ara kankan nítorí pé tóluwa bá bínú sí ọ ìbínú ọmọ èèyàn ó lè bínú títí kó fi bàtà lulẹ̀ ó bí ọ̀dà ó lè bínú títí kó ọmọ akórí rẹ̀ kó ọmọ fi kásámà lágbo ó tó bẹ́ẹ̀ bàbá ńlá kù rẹ̀ kùn sì sí tí ó bínú tí ó ga àwọn àpáta ńláńlá ìbínú Allah ó ní kò sí rí ìbínú ọmọ ará yóò wúlò ọ̀dọ̀ gbogbo ẹni tó kọ́ kéwú pàápàá jùlọ àwọn ẹni tó lọ kọ́ kéwú wá níbi tó ti lámì tẹ́gbẹ́ mbẹ́ wọn èsè kó bọyọ̀ fún yà ńdọ́jọ́ òdodo kódóró òdodo ni wọ́n máa kó àwọn ọmọ ọlọ́mà àwọn ń fẹ́ kẹ́ padà sílùú yín kẹ́ lọ kó àwọn èèyàn dáadáa tẹ́yìn náà kọ́ kí gbogbo ó lè bá àjọ sórí rẹ̀ papọ̀ wọ́n èsì yàn lọ́nà wọ́n èkó yàn kọ̀ púpọ̀ òkódóró òdodo làwọn máa ń ṣàlàyé fáwọn èèyàn tó láwọn náà fẹ́ kó gbósùbà fáwọn àwọn náà fẹ́ kó yàn wọn. àwọn náà fẹ́ kó àwọn ní nítorí àwọn àwọn ń ṣe gbogbo ẹni torí ti ọlọ́ọ̀mù ẹ wá kẹ́kọ̀ọ́ lọ́kẹ́ láì gba kọ́bọ̀ lọ́dọ̀ bàbá yín láì gba tọrọ lọ́dọ̀ ìyá yín láì gbé lọ́dọ̀ ìjọba yín ọkọ àwọn ọmọ ọlọ́mọ ó Arabia níbi a ti ń lẹ́kọ̀ọ́ ní ní dọ́gba gẹ́gẹ́ bá nàbì ti máa ráyé ogun lọ́pọ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ìní ọmọ nàìjíríà wà yìí jáde lẹ̀ gbogbo yín ẹ má dákẹ́ ẹ má òdodo fáwọn èèyàn gbogbo bí tó bá rẹ ìwọ ló sojú èèyàn rẹ ìwọ làǹbáṣádọ̀ ẹ̀sìn fáwọn èèyàn wọ́n fẹ́ kó yí àwọn rẹ̀ fún wa àwọn àwọn afẹ́kọ́gbọ́yọ̀ wọ́n pọ̀ láwùjọ wa àwọn olùdálúrú papọ̀ mọ́sápà wọ́n láwùjọ wa tí ń ti àwọn èèyàn lọ́nà kí ni ìtumọ̀ ẹ̀kọ́ òdodo tẹ̀yìn lọ́kọ́ ẹ ṣàlàyé rẹ̀ èèyàn kí lẹ gbà lọ́wọ́ wọn tọkọ dínà kẹ sòdodo fún wa tẹ̀ wá lọ́dọ̀ wọn wà lórí àánú ẹ hàn kórí àánú torí tó bá di tó gbẹ̀ndẹ̀ táwọn èèyàn bá máa jà ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀bọ̀ ọjà tó bá dijọ́ pé ndàlùkìyà mà pé afá ẹtù máa pé níta àti ọ̀dẹ́ ẹ̀ sọ fún aláyè wàláhì oníkálukú táyé ìjábá wà gbogbo àwọn ẹni tó mọ̀ tó wà ń tòsí yín tó ń pọ̀ láti tòdodo fún yín gbogbo wọn lẹ́dùn jà wọn. torí pé ayé ni rọ́ọ̀mà ọ̀run tẹ́ rí ìkọ̀gbìké tó bá ti hàn sí ọ̀pọ̀ owó ọwọ́ arẹ́ nìkan tòsí ọjọ́ olùmọ̀ nípa ẹ̀sìn tó ti dà mà láyé ọ wà lọ bá kí ló dé ẹ kùnà láti ṣàlàyé fún wa láyé ẹsẹ̀ wo lásẹ̀yìn tẹ́ ẹ fi sòdodo fún wa àwọn orí mọ̀ nǹkan ẹ̀sìn mà ni ẹ kọ̀ láti sọ fún wa ẹ jàǹbá wa aṣíwájú àwọn èèyàn gbọ́dọ̀ jàǹbá wọn olórí àwọn èèyàn kò gbọ́dọ̀ jàǹbá wọn àwọn olùmọ̀ nípa ẹ̀sìn olórí ni wọ́n jẹ́ fáwọn èèyàn aṣíwájú ni wọ́n jẹ́ fáwọn èèyàn àwọn gangan lọ́kọ́kọ́ wọnú ọ̀rọ̀ Allah tó ní yá ayyuhal ladina amanu ati'u Allah wa ati'u ar-rasula wa ulil amri minkum ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ tẹ̀lé ti Allah ẹ tẹ̀lé ti ààrẹ làwọn olùmọ̀ nípa ẹ̀ àwọn aláṣẹ àkọ́kọ́ torí pé àwọn ní ọkọ̀ ọ̀nà wo ló gbà táyé rẹ̀ òfin ní dàrú ọ̀nà wo ló gbà tọrùn rẹ̀ tí òfin ní dòfò àwọn aláṣẹ kejì lẹni tí ń ṣèjọba lẹ́yìn lórí ẹni tí wọ́n ń ṣèjọba lẹ́yìn lórí àti àwọn olùmọ̀ nípa ẹ̀sìn yín mọ́jẹ̀mú kan dè wọ́n òun náà ní pé táwọn náà ń tẹ̀lé di Allah tí wọ́n tẹ̀lé nabi nàbì Muhammad alayhi wa alihi wa wọ́n ti wá kọ́ mà ọ wà nípò aláṣẹ fáwọn èèyàn mọ́jàmbá àwọn èèyàn rẹ mọ́jà lóru papọ̀ mọ́sàpà fún wa ẹ jẹ́ káwọn èèyàn máa ti ṣe òdodo lódodo ẹ jẹ́ káwọn máa ti ṣe irọ́ ní irọ́ ọ yẹ̀wò àwọn èèyàn táǹtì ń bá wọ́n tẹ̀lé àbí wọ́n tẹ̀lé kìí tiẹ̀ kìí tiẹ̀ inna ilayna inna inna ilayna iyabọ̀ thumma inna wa ni wọ́n padà sí fún wa ìṣirò sí lọ́wọ́ wọ ṣàlàyé fún wa ni báwo á sì torí pé wọ́n bínú wọ́n fẹnu wa rọ́ọ̀fù wọ́n tá a bá ní ká pè wọ́n lọ sídìí òdodo tá a bá sì ní ká sọ fún wọn pẹ́ńtẹ́ǹtì ṣe láti dọ́ yìí eléyìí tẹ́ ẹ̀hún rí máyì ánú ni àdádálẹ̀ ni wọ́n faraya wọ́n barajẹ́ ẹ̀ faraya ẹ̀ barajẹ́ kẹ́ẹ̀tìtayé mà kátayé yanjú ẹ̀ torí pé nínú eléyìí ànísàlẹ̀ ìrà àwọn ẹni tí ó túbá tí ó pàǹkàǹtì ànísàlẹ̀ ìrà ẹni tí ó túbá tí ó kọ̀ǹkàn pátápátá. tí ó padà máa wá sí ìjà pè lọ́nà ìjà pè lẹ́sìn òdodo amẹ́tẹ̀ẹ̀fà kọ́ńkọ́ ẹni tí ó tùbá onímọ̀ dépò pé yóò tùbá ẹni tí ó pa ìranù yẹn tì onípàtì torí báwo ló ti pàtì ní sínà pàtì torí ẹ ọ̀ràn yẹn ló jẹ́ lórí yín o ẹ̀yin tẹ́ ẹ mà tẹ́ mà nípa àmà ọ̀ràn yẹn ló jẹ́ lórí yín wípé kẹ́ tí ó máa pe àwọn èèyàn lọ sí di dáadáa kẹ́ ẹ máa fi àìdá hàn wọ́n pa àìdá lélẹ́yìí aburú lélẹ́yìí àdádálẹ̀ lélẹ́yìí gbogbo mùsùlùmí ti gbọ́dọ̀ jìnnà sí i ilé ìjẹ́ ti àwọn jàmáà tá a mẹ́nu bàbí ìtẹ̀bílì àti bí àwọn Ikhwanul mùsùlùmí mùsùlùmùn gbogbo àwọn eléyìí á sọ pé àdádálẹ̀ ní tí wọ́n ṣe kì í ṣe sunnah Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí ń ṣe àdádálẹ̀ wọ̀nyí tí a fi wọ́n ti àpèjúwe nínú àwọn tá a fi ṣàpèjúwe atúndárúkọ tìjàníyà adárúkọ àrífàáríyà adárúkọ alukadiriya atúndárúkọ àwọn míì ṣùgbọ́n àwọn eléyìí táwọn ń bẹ láwùjọ wa nínú bíi tabligh àti al-ikhwan gbogbo àwọn eléyìí wọ́n fi lọ́jẹ́ wọ́n ní àwọn ẹ̀sẹ̀ alùsùnà báwo ẹ má pàpè máa ń jẹ́ ẹ̀jẹ̀ o ẹ̀sẹ̀ alùsùnà wallahi ẹ̀sẹ̀ alùsùnà nígbà tabligh wà di alùsùnà.

dídí àní dáǹsẹ̀ ẹ̀rí pé tẹ̀blì tọ́ba bá wọn wí sani dáǹsẹ̀ yìí kìí ṣe súnà wọ́n máa sábà sọ yìí pé àwọn mójútó wà àwọn èèyàn ọ̀pọ̀ ẹ̀mọ́yé ẹni tí ń wọ àbúrúkú àwọn oníwà pálapàla àwọn oníwà rádaràdá làwọn ti gba gbogbo pálapàla lọ́wọ́ wọn agbọ pé gbogbo ẹ̀ náà dídí àná ni nítorí pé tọ́ba gba ìwà pálapàla lọ́dọ̀ ebi bidi náà gbogbo ni gbogbo ẹ wá wọ ẹni tí ń kọ̀yàn níwàárí ẹ èèyàn tí ń gba ìwà rádarà lọ́dọ̀ èèyàn ẹ wò èèyàn tí ń gba ìwà burúkú lọ́dọ̀ èèyàn bá rí ìsọkúsọ eléyìí sọ tó kún ẹ̀rọ ayélujára wọn lórí ipa pé wọ́n ló ní bídíà tó òdodo torí kó ní bídíà ni wọ́n la ilaha illallah ah! ìwà àwa ti mọ̀ ti pẹ́tẹ́lẹ̀ nà ipe irọ́ ni wọ́n ń pa fáwọn èèyàn torí pé àwọn ọmọ kan wà táwọn ń ṣe súnà àwọn náà wà wà lórí platform tabligh wọn dá wọn mọ̀ pé wọ́n ń ṣe tabligh wọ́n máa wá fi àwọn àsọkúsọ tó ń sọ nípa wa wọ́n máa fi ránṣẹ́ sí wa nígbà láti gbàdégbà a ti mọ̀ pé ẹnu wọn dọ̀tí jùgbó lọ èrò ni wọ́n ti burú bàjẹ́ tó bá jẹ́ ipe agbára bá ń bẹ lọ́dọ̀ wọn ni láti ká alátakò wọn kò lẹ̀ wọ́n kà kò lẹ̀. nítorí pé ní bídíà gẹ́gẹ́ bá àwọn olùmọ̀ọ́dé sọ ni kò súnmọ́ kò ní bídíà ó tù bá kò ní bídíà. kèfèrí ó ti túbá túbá túbá tí ó ti gba Islam oní bídíà ò ní fi bídíà lẹ̀ kí ló dé wọn nítorí pé ní bídíà ń ṣe bídíà pẹ́sìn. yóò wá sílẹ̀ ajẹ́kọ̀ọ́ pẹ̀sìn ti ẹlẹ́nu ìtumọ̀ tó ní bídíẹ̀ fi tú bá nù tó bá tó tẹ̀lé dùnìọ́ tó ń gbọ́rọ̀ mi yìí pátì lónìí kó tó dọ̀là torí kó lè ó lè pẹ́ lọ́la ìjáfara léwu ó lè kú kó tó dọ̀là. àdádálẹ̀ ni tó bá kú lórí òkú lórí àdádálẹ̀. torí di ẹlẹ́yìn àwọn àsọkúsọ burúkú àwọn ọ̀rọ̀ rádaràda àwọn ọ̀rọ̀ játijáti ó kórìí social media àwọn ẹni tó láwọn sẹ́sìn níyàwó wọ́n sọ fún yín pé níta ń kò sí lórí ọ̀nà lànà súnà kò sí Pakistan àti India wá súnà Madina ànàbì ló ti wá Maka Madina ni súnà ti wá. àdájá ilẹ̀ lẹ́ ń ṣe sọ̀rí ikọ̀ tí wọ́n dára sí ilẹ̀ ń wọ́n ní ẹ pa bàbá ìdí yẹn hàn ó ṣe ó ṣe kọ́ máa ṣépè wa. kò burú títàn rẹ̀ lẹ̀ káwọn èèyàn máa wò díẹ̀. yóò hàn sí bẹ́ẹ̀ náà bá ti ń wòwò wípé táwọn èèyàn bá ti wà lórí anù láyé wọ́n ti fẹ́ fi anù yẹn sílẹ̀ wọ́n ti fẹ́ fi àánú sílẹ̀ àánú ó máa dáná táwọn èèyàn lójú jọjọ wọ́n máa wò pé táwọn ṣe òun náà ni wọ́n dàbẹ̀ pè ní sínà orí rẹ̀ làwọn fẹ́ kúlé lórí kí lọ́kàn wá. àwa fẹ́ kí ẹlòmíì tí ò ti darapọ̀ máa yín kọ́ kó lè jìnnà sí yín ẹ̀rí tá a máa sọ pé wọ́n tó wà ń bẹ̀ wọ́n náà láti kó ń bẹ̀ wọ́n tó ti darapọ̀ mọ́ ọ̀gbọ́dọ̀ darapọ̀ mọ́ wọn darapọ̀ mọ́ wọn. ẹ̀sìn Islam ni làwa fi ń ṣàlàyé lórí àmàyé tí àmàdájú à ń sọ pé àwọn ẹni tí wọ́n ń ṣe ìṣímà wọn tó bá jẹ́ a bá ní ẹnìkan tó lè bá wa tún wọn ká ń bẹ̀ yìí wọ́n bá la nígbà tó ti fáwọn ọmọ Islam ẹ̀sìn Islam sọ pé ẹnikẹ́ni tó bá rí ìwà àbàjẹ́ tí wọ́n ń ṣe nínú yín kó fi ọwọ́ yí padà tí ó bá lè fọwọ́ yí padà kó fà hàn kọ́ tí ó bá lè fà hàn kọ́ kó fi ọkàn kọ́ kò lè yà wá lẹ́nu fún yín àkọ́kọ́ ẹ̀kọ́kọ́ tí a jọ ń pè ní màmá ẹlẹ́ẹ̀kejì tàbílíìkì òun máa sọ pé ẹ ṣe dáadáa ni kì í sọ pé ẹ pa burú tì mọ́ pa burú làwọn fẹ́ kọ̀ ẹ̀sìn Islam ọkọ̀ igbe tó ọ̀bá ti lè fọwọ́ kọ̀ọ̀kan ẹnu ló fi kọ̀ ẹnu ní tàwọn olùmọ̀ àwọn sọ pé tá a bá mẹ́nìkan tó lè bá wa àbí òye wa tó ń lágbára èyí tó ju tẹnu lọ tí ọba wa tí wọn ká pé àdáda lẹ́lẹ̀ ń sèyí wọn wá láti Boko Haram ẹ wá bá mi wò ta ni Boko Haram láàrin àwọn àti tablig sáwà ní ká ẹ má lọ skul ni tablig wo ló ń lọ skul ṣé báyìí kẹ́kọ̀ọ́ náà lọ́sọ̀ọ́ ẹnìkan fẹ́ fọmọ sílẹ̀ tí ó wá ń bèèrè ó lè jọ sẹ́lẹ̀ tí oyún tó mọ bá jáde tí yóò máa lọ jáde mo ní ìjáde ìrànà ìjáde báwo àbí ọ̀pá ìjáde òfò jì ẹ̀yin ò nílẹ̀ ẹ̀kọ́ kan tẹ dààmú fún gbogbo ilé ẹ̀kọ́ tẹ lẹ́ẹ̀ dálẹ̀ kí lẹ̀ ń kọ́ ọmọ náà sí bí ó ti ṣe bí ó ti ṣe jíjọ nínú tàbílíìgì lọ kí lẹ̀ ń kọ́ àwọn awitan ìwọ àwọn amabi tó kọ́ ọmọ sí àbọ̀dọ̀ tàbílíìgì nǹkan tí ó àkàràmọ́kùnmọ́ lọ

kọ́dà ẹkùn bá nínú àwọn wíkòwé àwọn àsọkúsọ àwọn rádaràda a nínú ẹni tó lọ́wọ́ pa wá eléyìí jẹ́ nítawọn ọ̀gá wọn kọ́ wọn àwọn a pa tó bá ti wọn mọ́ fẹ́ kí gbogbo ayé kó nóòtì ọ̀rọ̀ yìí gbogbo àwọn DSS Nàìjíríà kó nóòtì ẹ̀ tí ẹni tí ẹni gbogbo ọ̀gá Nàìjíríà dáhùn. gbogbo abẹnugbà tẹ̀lé ẹ̀dáràn lórí sẹ́tẹ̀ ráwọn ọmọ yín wọ́n ti sọ lórí social media wọ́n lè bí àwọn pẹ́tẹ́ ẹ bá wọn pa mí tẹ́lì kan bá wá tí ó wájú mi lásán ó fẹ́ dí mi lọ́nà láti kọjá gbogbo ọ̀gá tẹ̀lé nàìjíríà dára adúpẹ́ fún Allah wọ́n máa bí àwọn olùmọ̀ẹ̀sì Islam pa nàìjíríà láì jẹ́ pé wọ́n mẹ́rin tó pa wọ́n yẹ́bẹ́ ti pa Jáfà yẹ́bẹ́ ti pa Albani ní Zaria ọlọ́hu wa mú tẹ̀sílẹ̀gì dáadáa wọ́n ti jẹ́wọ́ ipe tí wọ́n bá fi lè kú àwọn làwọn pa wọ́n bóyí òfìlẹ̀yìn lọ́wọ́ gbogbo alùsùn náà gba láyé dára kẹ́ni ká tó bá nàìjíríà dára àti kójọ ó ti wà lọ́dọ̀ àwọn ìjọba tí wọ́n yẹ á rí pa mú wọn tá a bá wá mú wọn tì tẹ́lẹ̀ náà gbogbo ọ̀gá tẹ̀blígì lọ́ra wọn sẹ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ pàdé dálẹ́tì ó ṣe di jẹ́ ẹgbẹ́ pààyàn ẹ̀sìn rọ́wọ̀ lẹ́ ń ṣe alákàdálẹ̀ burúkú ẹ̀sìn rọ́wọ̀ lẹ́ ń ṣe ó sọkúsọ burúkú ẹ̀sìn lórí wọ̀ gbogbo àlùmọ́ ti sọnù tẹ̀ ẹ̀yìn jókòó ókè wọn ò ní kẹ́kọ̀ọ́ ń pa ẹ̀sìn ojú àti àlọ́ burúkú àti rọ́tẹ̀ ń pa akáyọ̀ náà wọ́n á fi pèèyàn sídìí ẹ̀sìn ọ̀pàṣẹ rẹ̀ tì ó fi ṣọ́ọ̀bù lẹ́fẹ̀ẹ́ lómi ọgbọ́ka rẹ̀ fàjájẹ ọwọ́ ayanu sátẹ́gùn wàlà hàwùlà wàlà kú wọ́tẹ́ ìlàbìlà tọ́mà rẹ̀ máa ń ṣe tàbílíkì tètè fàtẹ́yìn o ànú ní tàbílíkì o tọ́mà rẹ̀ máa ń anuni o kese sunna nabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam akramakumullah apaapa onáàlì lànà gbogbo ẹni tí ti muhammad sallallahu wa alihi lọ àwọn kọ̀ọ̀kan lọ wọn jọ láti inú ẹ̀yà wọ́n jálù ànábì sallallahu alaihi wasallam lójijì tọ́ba jálù lójijì wọ́n á sa lásàpà lẹ́ẹ̀kan náà nígbà tó yẹ kan lọ sa ṣùgbọ́n àwọn ń pète olúwa ẹlẹ́dàá wa náà ń pète ètè tí Allah ọ̀n olúwa la ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ ètè wọn kílẹ̀ rò yí pé Fìràwọn náà fẹ́ sèfà ànábì Mùsá nígbà tó kó àwọn ọmọ ogun tó kó wọn tẹ̀lé nàbì Musa aleyhi salam tẹ́lẹ̀bì Musa mórí lọ́nà òkun Fìràwọn òye tẹ̀lé nítorí pé ònínà lẹ́kùn ònílẹ́kùn síbẹ̀síbẹ̀ ńkọ́ ta ló padà parun àtàwọn ọmọ ogun rẹ̀ ni Olúwa là nàbì Musa àti gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ láì jẹ́ pé nìkan nà wọn kankan ṣe. Ànábì Ìsá alayhi salam tó fi wá ń dikó lu à ń gbé lọ sí sánmà kí lẹ́rù kọ́fà ṣebí àwọn ọ̀tá rẹ̀ ni àwọn ẹni tí ọgbà kọ́ pé ránṣẹ́ ọlọ́hun tí ọ̀bẹ tẹ̀lé ń ti ń pépé lọ sídìí rẹ̀ tí ń ti ń pè wọ́n lọ sídìí rẹ̀ ń bà wọ́n lọ́kẹ̀jẹ́ ṣe báwọn ni wọ́n ń pèjẹ pèrò fáwọn tẹ́ gbẹ̀mí ẹ̀ tó lu ẹlẹ́dàá wa fi gbé lọ sí sánmà bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹni tí ò sí lórí òdodo láyé máa pa máa pa máa pa ló máa ń kọrin ló pọpọlọ wọn nítorí pé ò sí lórí òdodo ó sì fẹ́ kí ìbàjẹ́ tó gbé lọ́wọ́ kó parun ó sì fẹ́ máa kó àwọn èèyàn mẹ́rẹ̀ẹ́ ọfẹ́ máa tì wọ́n lọ́nà ìdí nì yóò wù pé kí ìbàjẹ́ yẹn kó tẹ̀síwájú olúwa ẹlẹ́dàá bá wa fòpin sí bàjẹ́ olúwa ẹlẹ́dàá bá wa fòpin sí àdádálẹ̀ olúwa ẹlẹ́dàá wa jẹ́ kí ọpọlọ àwọn ẹni tó sùn láàrin wa kó tají kí wọ́n kúrò níbi ìranù kí wọ́n gbárùkù tẹ̀sìn òdodo nínú àdìsá nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó láwọn Yahudi tó síwájú wa wọ́n pín yẹlẹyẹlẹ ń di ẹ̀sìn wọn tí ọ̀nà àwọn nàṣọ́rọ́ tó tẹ̀lé wọn àwọn náà pín yẹlẹyẹlẹ nídìí ẹ̀sìn wọn sọ́nà méjìléláàádọ́rin ní ìgbà tí mi yìí àwọn ẹni tá ti gbàgbọ́ tá ń pera mùsùlùmí yìí àwọn náà pín yẹlẹyẹlẹ sọ́nà iná ni gbogbo wọn wọ̀ béèrè àwọn tálẹ́yọ̀kan yẹn ó ní àwọn làwọn ẹni tí ń bẹ lórí irú ń tẹ̀mí àtàwọn mi ń bẹ lórí rẹ̀ irun tẹ́mi àtàwọn sàhábà mi ń bẹ lórí rẹ̀ lónìí eléyìí túmọ̀ sí pé gbogbo ẹni tó bá fẹ́ràn ara rẹ̀ fún dáadáa gbogbo ẹni tó fẹ́ wà ní jẹ́nà ibo ló yẹ ká sojú kòkòrò láti wà irun tá nàbì àtàwọn sàhábà rẹ̀ ń bẹ lórí ẹ̀ ìdí nìta mi sọ pé tẹ̀lé súnà gbogbo ẹni tó wà nù àdáadáa rẹ̀ náà kí ni bí wọn nú torí pé wọn kúrọ́ pera wọn lálùsùnà wọn èsì sálùsùnà má jàǹbá àwọn èèyàn ó ti wá di wàhálà má ti àwọn èèyàn lọ́nà nǹkan ń jẹ́ dandan ni wọ́n máa fi àwọn èèyàn kọ́ máa pera rẹ báwọn èèyàn tó ń nà bá o ń bo ni súnà ti jẹ́ dọ́dọ̀ rẹ̀ fún wọn ti pín ajá tó fi kalẹ̀ máa mu. oníkálukú náà máa bá lùsúnà lò láì já lùsúnà wọ́n fi ń tún àwọn èèyàn mẹ́rẹ̀ wọ́n fi ń ta àwọn èèyàn jẹ. torí ẹ ọ̀nà táwọn fi fa àwọn sàhábà lẹ̀ lórí wọn téèyàn gbà téèyàn fi sórí rẹ̀ wọn ọ̀nà ni ojú ọ̀nà ahlus sunnati wal jama'a ìtọ́jú ọ̀ràn yẹn lórí mi pẹ̀lú rẹ ká máa tọ̀ tẹ́ bá mọ ẹ pa nígbà tọrọ wa tí ò ti jọra wọn irú rẹ náà ni ẹ̀rí tí gbogbo àwọn tí wọ́n bá ti wà lórí ìsìnà náà máa ń gbé òmìnira ti tan olùmọ̀nlá kan wọ́n ń pè ní Abubakar at rahmatulahi alayhi bàbá ìjọ olùmọ̀nlá ó ṣe tíra eléyìí tó ti kó fi takò àdádálẹ̀ ọwá wá ọwá tí ọ̀dọ̀ àlè ìmáàmù Qurtubi ìmáàmù ní tafsir ọwá bẹ̀wò ọwá nígbà tó ń dé ìmáàmù Qurtubi ní fún aróyìn ó nígbà tí àfa àwọn dé àfa rẹ̀ lọ́jẹ́ ó nígbà tí àfa àwọn dé àsìkò sọ láti tó mọ́ wá ní àfa wa ẹ̀yin ní síwájú ṣe sọ láti fún wa màtọ́ wá síwájú láti ṣe sọ láti fún wa ó ṣe Allahu akbar ó gbọ́ sókè ọwọ́ á mú ọwọ́ rẹ̀ méjèèjì ọkà léra wọn ó gbé tọ̀tún lórí tòsì lórí àyà rẹ̀ ìgbà tó tún fẹ́ rúkú ó tún gbọ́ sókè pé Allahu akbar ìgbà tó tún gbórí sókè láti Allahu báyìí ọ̀kan nínú àwọn èèyàn wa alimami ọlọ́kan nínú àwọn èèyàn wa bá rí ohun tí ìwọ sọ láti bí ká ẹ máa sáré pé kí sọ láti ọmọ bọ́ ọmọ yín lọ́wọ́ ọwọ́ ń gbọ́wọ́ sókè ní gbogbo ìgbàjọba lọ́rùn kù ìgbàjọba tún gbórí sókè ó ní min ayna jaa hadha al-mashriqiyyu ila masjidina ń bo lára ibùlà oòrùn yìí gbà wọ mọ́sálásí wa nítorí pé àwọn wà ní Maghrib ní Andalus ó ní urbutuhu waqtuluhu warmuhu fil ẹ̀ẹ́dẹ́lókun dáì ẹ sì ṣe kú pa kẹwàá sọ sókè ẹ dákun ẹsẹ̀ wo lọ́tẹ̀ ẹsẹ̀ wo lọ́tẹ̀ nítorí pé lọ́dọ̀ àwọn màlìkíyà táwọn bá ń ṣe sọ́lá fún ìkáwọ́ lórí ara wọn wọ́n máa di awọ́ bí wọ́n náà ṣe ń da lẹ̀ tí wọ́n bá sì rùkú wọn ní gbọ́wọ́ sókè bí wọ́n náà ṣe gbọ́wọ́ sókè o tí wọ́n bá ń gbórí sókè láti rùkú wọn èso gbọ́wọ́ sókè bí wọ́n náà ṣe gbọ́wọ́ sókè kí wọ́n ló mú wọn máa ṣe ń tọ́ tako ń táwà ṣe kò jù bá lọ ló ṣe ní kí wọ́n so lókun kí wọ́n ran lókun kí wọ́n pa kí wọ́n sọ sókun èdè tí wọ́n fi ń sọ ọ̀rọ̀ yún kìí ṣèdè lárúbáwá tó yé èdè ìbílẹ̀ ní fi ń sọ̀rọ̀ ìmáàmù Qurtubi ń bẹ lẹ́yìn ìmáàmù ó wá ní mọ̀ wá ń ṣe kí lè mọ́mù ó tètè sálámà káfà ó tètè sálámà káwọn ẹni tí wọ́n sọ̀rọ̀ yìí torí wọ́n ní kí wọ́n ràn lókun kí wọ́n pa kí wọ́n sọ sókè. ìgbà tí lè má mú wa sálámà mo bá sáré lọ bá wọn. ṣé ẹ gbọ́n tọ́kan ní àwọn jàmá sọ wọn láwọn gbọ́ ọmọ ògbédè tán sọ àwọn ti sọ láti ń ta àwọn nì wọn á ní wọn ní kí wọ́n so yín lókun kí wọ́n pa yín kí wọ́n sọ yín sókè kí ni mo ṣe wọn ní torí bẹ́ẹ̀ ṣe ṣe sọ láti ó ní à mo àlè máa tẹ̀lé tà náà bí kí wọ́n ti pa mí torí ẹ̀ ikú wọn jẹ̀kú tó dáa jù torí rẹ̀ ẹni tí ń sẹ̀sìn òdodo wọn èsì kú dẹ́rù bá wọn kó ọ. nígbà tí wọ́n bá pa ẹnìkan tán kọ́ ọmọ kù má bíbá bùbá ńlá rẹ̀ ò ká máa pàdé níwájú ọgbọ́n níjọ́ gbẹ̀ndàlù ayé rẹ̀ dàrú torí lọ́wọ́ ń sọ kò ní yé bẹ́ẹ̀ lálàáfíà mùsùlùmí tí ti tó bá ti tẹ̀jẹ́ nìkan sílẹ̀ lọ́nà àìsàn jẹ́fọ́ látàrí ń bì iná ni kẹ́ ẹ máa lẹ́ǹsẹ̀sìn lórí òdo àdádálẹ̀ lórí òdo ìdí máa bínú. sáré ń ṣe súnà tó ní òun fẹ́ pààyàn tàlẹ́ni náà ti ṣe súnà gbẹ́gbẹ́ ń tọ́ka lọ́rọ̀ rẹ̀ òun náà nìkan lọ pẹ́ nìkan torí pé ń ṣe bídíà pàrọ̀ àmọ́ ń bídíà bíi kókú kókú bí kọ́kúkọ́ kú adìẹ lójú anya ni ọmọ sí wọn. sẹ́yìn wá rò pé tí àlù súnà kan kú súnà dánù ọ̀ràn tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ wallahi ọ̀ràn tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ ní ìgbà tí ànábì sallallahu alaihi wasallam ṣé ìsìlámù parẹ́ ni allah ìsìlámù kékíkakíká ni bákan náà tó o ó ní kẹ́nìkan ó tún má pè yí ló ń bí díà mà ó ń bí díà yín ẹ́sẹ̀sẹ̀ máa bọ́ ni kọ́dà àwọn ọmọ rẹ̀ kó tún dìde táwọn náà tún máa fi yọ sí pé bàbá aládàádálẹ̀ wọn pè yín bí fẹ́ ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́pọ̀lọpọ̀ lé àwọn tẹ̀blígì yẹn wọn kàn lè sọ́ǹtà ni àwọn ọmọ wọn tí wọ́n bí àwọn gan sọ fún wọn pé báà mi ìranù lásán tẹ̀blígì tó lè sọ́ǹtà tó bá tó wá sọ a ní rẹ́kọ̀dù ẹ̀. àkàràmọ̀kùnmọ̀lá nítorí pé òdodo tẹ́ rí yìí báyìí bí òun ẹni tí ń sọ òdodo tó bá kú kò pé kí òdodo parẹ́ òdodo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni olúwa ẹlẹ́dàá wa ó ní muhammadu rasulullah olúwa ẹlẹ́dàá ni wa ma muhammadun illa rasulun qad khalat min qablihi ar-rusul afa in mata aw qutila inqalabtum ala a'qabikum. ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا àwọn alùsùnà kìí ṣe bí àwọn olùmọ̀tọ́ wà nù wọn ni wọ́n rí ni wọ́n ṣe ń ṣe súnà wọn alùsùnà ò ti torí pé lágbájá ń bẹ láyé kò tí kù tàmẹ̀dó ń bẹ láyé kò tí kù dọ́là ń bẹ láyé kò tí kù ìdíjà bíi tí ó ti súnà nù kálà àwọn ẹ̀sìn yẹn gbogbo olùmọ̀ súnà ọba kù olùmọ̀ ńláńlá ni ó ti dìde alùsúnà àwọn òye ṣe mùnáfìkì láì pé torí pọ́gà wọn bẹ láyé ni wọ́n ṣe ń ṣe súnà tó bá ti kú wọ́n pa súnà tì kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá àwọn mùsùlùmí ò ti pa ìsìláàmù tì nítorí kú ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. wa ma ja'alna li basharin min qablika al-khuld afa in mitta fahumul àwọn àpàkọ́lẹ̀ fẹ́ nìkan rí pé yóò kápá kú àfọwọ́rọ̀ rí àpò kápé ẹnìkan lọ́pàá wà láti kú tí ìwọ àmà bẹ̀ láíláíláí àbọ̀ dá nǹkan kan mọ̀ o rò pé fáìlì tiẹ̀ rondó tó ń gbé ká o rò pé bẹ́ẹ̀ ni lọ́dọ̀ Allah ọ̀ dá nǹkan kan mọ̀ torí ẹ̀ múra sí o àwọn òpin kan dẹ́kun rẹ o but anything bá ṣẹlẹ̀ gbogbo ọ̀gá tẹ̀lẹ́gì nàìjíríà wọ́n dára eléyìí jẹ́ bó ṣe jẹ́ abẹ́ Allah kó tó bá fẹsẹ̀ wá rìn lẹ̀ sunnah abẹ́ kọba wa ká ẹni kúrò nídìí gbogbo bídíà kọba wa sọ bídíà kọsọ dídà gbogbo àwọn ṣe bídíà wọn yẹn abẹ́ Allah wa wọn sí di sunna kó jẹ́ káwọn náà máa ṣe sunna kí wọ́n sẹ̀mí pẹ̀lú sunna kí wọ́n kú lórí abẹ́ Allah ikú gbogbo ète tí àwọn ọ̀tá àwọn ọ̀tá ẹ̀sìn Islam kí Olúwa ẹlẹ́dàá wa sọ gbogbo ète wọn tó fún gbogbo gbèsè wọn láti mú kété wọn tẹ olùwà máa sọ́jú ọ̀nà parun fún wa abẹ Allah kọ́ má ti lẹ́ni tí ó rí nǹkan kan tí ó rí nǹkan kan mú lọ́dọ̀ tiwa kọ́ má ti ọ̀dà lẹ́ni tí ó rí nǹkan kan mú lára tiwa abẹ Allah kó túbọ̀ jẹ́ kí ìlọsíwájú súnà kó tún máa sí kó tún máa sí kó tún máa olú ẹlẹ́dàá ọlọ́run ànábì Muhammad sallallahu alaihi wa sallam láti wá fi gbogbo dáadáa yìí máa wà táwa náà ti ń sí ànábì jẹ nínú wa ànábì lórí wa wọn náà nìkan máa ṣe àsọlá torí polówó ẹlẹ́dàá wa àtàwọn mọ̀lẹ́ka rẹ̀ alápàlẹ́ àwọn náà ṣe àsọlá fànàbì Muhammad sallallahu alaihi wa sallam fọlọ́fún sọlẹ̀ ala Muhammadin wa ala ali Muhammad kama sọlẹ̀ ala Ibrahim wa ala إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله